ṣùgbọ́n yóò sọpọ́n gbẹ́nu mi fálágbà fọ mi kọ̀ lẹ́mi ìjà mọ́ Now náà kí ni mo fẹ́ fàyọ ìgbà tọ́wọ́ mẹ́sì yẹn ṣẹlẹ̀ mo sọ view support ẹ̀ ṣé nǹkan tí mo sọ yìí ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn kí lẹ́ni mo bọ́ta sọ́ngbà yẹn tí n bá ti mo so Oh, iyen lo jẹ́ bota songba song ti n tún wọn yín àwọn èèyàn kàn dá mẹ́sì pé ó fi ọkọ lọ́kọ mo dẹ̀ ní no this man is a Muslim mẹ́nu olúwa wí ninety nine percent of ẹ̀yin tẹ́ ń kàn dá mẹ́sì ipò fọkọ lọ́kọ ìtorí pé àmọ́ yín wọ̀nà wọn ni many of you ìyàwó kẹrin lẹ́ ń ṣe lé ọkọ yín many of you ìyàwó kẹta lẹ́ ń ṣe lé ọkọ yín tí tó bá ti wà ní situation please I beg you don't condemn am I communicating? In tí mo sọ nígbà Mo wá rántí pé mo sọ woman yìí bala àbí kí yale ń jẹ́? Ìyáálé yẹn kí ló Money jẹ́? Ẹ fún mi lóko edo Fúnṣọ́. Mo ní sọ ọ̀rẹ́ ni Ẹ dúró ẹjọ́ mo be Mi ní kẹ́ support nǹkan tí mo sọ. Mo kàn fẹ́ jẹ́ ká ṣe yànnà fún fi bombastic side eye wo. Ẹ fi neutral neutral wo ṣó yẹ yín Funṣọ́ claim pọ̀rẹ́ òun ni Mercy èmi ò bá Mercy sọ̀rọ̀ ǹgbà tí mo wá sọ̀rọ̀ yìí ẹ pè mí lọ́rẹ́ yín sìn mo pera ní family friend ẹ ó ṣe jẹ́ pé fọ́tò ẹyọ kan ni Funṣọ́ mú jáde lójoojúmọ́ pé lo re Mercy ene jo ní kopo family friend ni mo dẹ̀ soni nígbà yẹn mo ní Funṣọ́ ò kì í ṣe ọ̀rẹ́ Mercy tó bá jẹ́ ọ̀rẹ́ Mercy kó fún wa ní family picture mi wọ́n pàdé ní patí lóòótọ́ wọ́n jọ ya fọ́tò òun ni fọ́tò yẹn wọn ò mọ́ra wọn kì í ṣọ̀rẹ́ mo sọ nígbà yẹn ṣe rántí tẹ́ ẹ̀ bá rántí ẹ bá mi wá fídíò yẹn kẹ́ bá mi kọ̀ please don't come Ajola never in your life this is my platform I am not supporting Mercy nǹkan tí etí mi gbọ́ lọ́sọ̀ọ́ audio tó ń play fẹ́ mi when you continue like this fún ìṣọ́lẹ̀ fẹ́ bá tiẹ̀ jẹ́ àti Yínká gbé dání ẹ ní fẹ́ jẹ́ kó dà síta abẹ́ gbọ́ mi ẹ ní fẹ́ jẹ́ kó dà síta èmi wá make peace ni kó gbọ́ kó gbọ́ kó sọ fún toko èmi pé àti Yínká mo ti mọ̀ ní dá yẹn àti Yínká update she doesn't know her husband please let me talk now àti Yínká wọ́n play voice kan fún mi Messi àti woman you ò kí ń ṣe One wọ́n pàdé ní pátì ni òkè Okay, lẹ ṣe máa sọ pé ló introduce Messi sọ́kọ ẹ̀ ọkọ Messi mákẹ́tà ni òun má nìyẹn adéòtí mákẹ́tà ni Mercy eléré ni wọ́n ti mọ́ra gan kó tó mọ́ ṣé nǹkan tí mo se ti yẹ yín I don't want to talk about Messi. mi ìsinmi láti gbèjà yàn ṣé ń gbọ́ mi Fúnṣọ́ ẹ bá mi bí pé ó ṣe jẹ́ pé ló mú síta ẹni tó pè lọ́rẹ̀ ẹ ti doshe ṣe ẹ ti jọ ṣe ẹ ti jọ ṣe oríṣiríṣi pọ̀ ṣé ń gbọ́ ó ṣe jẹ́ pé fọ́tò ẹ̀yọ kan lè mú talo lójoojúmọ́ now that is not the bone of contention Mama máa gbé yín tú àbáyé lọ́sàn-án ìgbà tí títí títí ìyàwó Wàsíù x ṣe rántí ṣe rántí títí kí ló kọ títí yẹn náà títí tí Wàsíù já sílẹ̀ yẹn ẹ̀ràn mi létí ẹ̀ mi fẹ́ jẹ́ kẹ́ máa mix ọ̀rọ̀ pọ̀. ẹ bá mi rán mi létí ẹ̀ fáwùtìà alifàtìà ẹ ṣe ṣe rántí pé gbàtí tí um, kí ló fẹ́ tó ga yẹn adérọ́pò ìgbà tí adérọ́pò fẹ́ Ba báwọn èèyàn ṣe lọ gbé fọ́tò ẹ̀yọ kan síta náà nìyẹn ọ̀rẹ́ wa ọ̀rẹ́ títí ni gbogbo bí ṣe gbèjà títí tó mi bota láyé yìí kì í sọ pé ọ̀rẹ́ ni wọ́n because mo wo fọ́tò yẹn báyìí mo ní wọ́n ń ṣọ̀rẹ́ wọ́n mí ti ara wọn ni wọ́n dẹ̀ ya photo. abẹ́ ẹ̀gbọ́n mi ẹ bá mi mú yẹn sọ́wọ́ ọ̀tún mo níwọ̀n kì í ṣe ọ̀rẹ́ bí ṣe gbèjà títí tó ń gbà yẹn mi ẹ̀fà pé adérọ́pò ní ọ̀rẹ́ títí the fact pé wọ́n mú fọ́tò síta old photo wọn kì í ọ̀rẹ́ ẹ bá mi sọ fún fun Fúnṣọ́ kó mú another picture síta ibi tó ti jọ ń jẹun tó ti ń feast pàtí mi ìtàn lọ kó má mú photo fọ́tò ẹyọkan síta fún wa ẹ bá mi fìyẹn sí ọwọ́ ọ̀tún yín. That is not the bone of contention. Mrs. Adeoti, mo rí tó update lánàá tó sọ pé ìgbà tó dúpẹ́ lọ́wọ́ àwọn tó celebrate ẹ. I want to thank my fans. Mo You think pé Mercy ló ń ṣe níkà? Let me be honest with you today, Mrs. Adeoti àti Mr. Adekas tó ń wò mí Mr. Doti, Messi gangan ló ṣe ọkọ yín ní favour. Mercy is made. Messi, mi ò bẹ́ sọ̀rọ̀. I have even blocked you. I don't want to talk to you. Gbogbo yín kan náà ni ìjọ tó ti lọ celebrate nǹkan tó mọ̀ tó ní ẹ wọ́n celebrate èèyàn kan lọ lé ọkọ. Mo ti try sí blocking. I don't want to talk to you. But you ò ní kí n má sòótọ́ exactly mami joking mo dẹ̀ fẹ́ rí conversation Mercy àti Mrs Adeoti pé ọ̀rẹ́ ni wọ́n ṣebí conversation máa wà ṣebí bọ́ she kíra wọn máa wà now Mr Adeoti Fusha, she fẹ́ go. Mercy ló ń ṣe ọkọ ẹni favour kẹsẹ̀tì ni Mr Adeoti ń tà kẹsẹ̀tì ẹ bò wìtìwìtì ní Èkó She fẹ́ go kò lọ déédéé mọ́ bọ́ ipe Mercy ń fẹ́ ọkọ yín wọ́n ràn ra wọn lọ́wọ́ ni tí Mercy bá fi ajé òtílẹ̀ Mercy is made Mercy is made ó kàn mo wà disappointed nínú ẹ̀ ni òun náà fẹ́ fẹ́ ọkọ kí ló jẹ́ tó bá jí to, kó máa jíjẹ wo bó ṣe wá kù wo bó ṣe wá kù lórí kíni ti kíni. Kini ni nǹkan gan Banana Island lọ́kọ́lé sí ni àti tani àti tani. abẹ́ gbọ́ mi now mo rí tí mo gbé sọ pé mo wá rí update Funsho ó wá ní I want to thank my people I want to thank my fans <laughs> ṣọ́nà bí pé tọ́rọ ń gbèjà Funsho Adéọ̀tì so fans bu baba ba oro fẹ́ orò fe jẹ <laughs> I'm disappointed in you I'm not here to insult you but ṣọ́ wọn be mi àti ẹ ti nẹ́ẹ̀kà tàrí ẹbí woman ìgbà táriwo yẹn pọ̀ ń gbà yẹn tó lọ this lover tó ń bú Mercy tó ń parọ́ mọ́ Mercy I went into her inbox ẹ I went into her inbox ẹni kó gbé inbox tí mo gbé síta ẹni kó gbé síta èmi ò rányàn I went into her inbox Money. do you want to stop because Sherry, rí mo jẹ́yàn kan mo kì tú yìgì <laughs> mi kì tú yìgì o but ẹ bá fi hù <laughs> <coughs> anyway, I don't want to go deep. Funsho Adeoti, you have grown-up children. You have grown-up children. You need to stop this now. Surely, Baba, our has to learn some for come abẹ́ bú Mercy. It is not about Messi now. Come abẹ́, come for Kwe you have children internet never forgets ó fi po fẹ́ fojú ọkọ ẹ gbolẹ̀ ojú ló fi ń gbolẹ̀ because ẹ jẹ́ kí gbole because e je ki kuku bust bobu yín leni nǹkan tó mi fẹ́ wá dá so wa tí mo fi wá ń sọ̀rọ̀ ni pé Aunty Yinka put update kan síta ẹ lọ wo update Aunty Yinka immediately mo pè Aunty Yinka mo ní what the f kilo ló fa update mo ní Aunty Yinka ẹ bọ́ síbí kí lè tẹ update báyìí kí lọ́kàn yín náà ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ èmi àtàntí yín ká àjọ argue wá jọ ṣe àti yín ká play àwọn voice notes, kan fún mi Mrs Adeoti Funsho stop it èmi ò ní fẹ́ jẹ́ kí anybody èmi ò ní fẹ́ jẹ́ kọ́ kò ní dá páwọn tó ti ń support yẹn kọ́ wá gbọ́ voice note yẹn èmi gan gbọ́ voice note yẹn mo láti sọ fún àǹtí àǹtí yín ká pé kọ́ jọ́ ẹ jẹ́ kí n lọ sọ̀rọ̀ náà bí àwọn agbọ̀n ẹ jẹ́ ka update àti nǹkan fún yín kí gbogbo yín fojú ara yín gbọ́ àti yín kọ́ kí n dá sọ̀rọ̀ o but for how to put that update <laughs> ìgbà tí mo pè wọ́n wọ́n play àwọn voice note kan fún mi <clears throat> ẹ fẹ́ lè sọ òkò pa mi ìgbèjà mẹ́sì o mo sọ fún pé ìgbésí ayé àwọn ìgbésí ayé àwọn ọmọ celebrity yorùbá yìí òun mi mi ìgbèjà mẹ́sì so tẹ́ ẹ bá mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni kí Fúnṣọ́ kó sòótọ́ ọ̀rọ̀ fún yín ṣe rí nǹkan tẹ́ẹ̀ tí yín ká play fún mi èmi ti gbọ́ ìtorí ẹ̀ mo ibere oro play inbox inbox do you want to bring it on ṣo síta and she ran ò ń hmm, I don't do it àti yín ká play àwọn voice notes. Come for me. Me first sọ̀rọ̀ pé mò gbèjà Mercy mi gbèjà Mercy dẹ̀ fẹ́ mi like àwọn àwọn Yorùbá tí mi like wọn wá bá sìn hmm, tó tó kó fún àǹtí like ẹ̀ you ìwọ ló you push that man out the man caught you red-handed tí mo gbọ́ with evidence but I am not here to talk. I am not here to talk. Mo kàn fẹ́ wá sọ fún ẹni. wá sọ fún ẹni. wà please stop. Don't throw your husband under. Don't throw your husband under the bus. Auntie Yinka ti update. It's not about me. I jẹ́ kí n lọ. Ṣebí tẹ́ bá something. Manika ti Yinka kò mi. But me in dá sí nǹkan bẹ́ẹ̀. Mo ń bọ̀. Yinka, ẹ jẹ́ lọ wá Yinka TNT. Ẹ rí nǹkan tí mo sọ. mo ń bọ̀ mo ń bọ̀ o Yinka TNT àbí bíbi ṣe rí update wọn ni mo pè wọ́n pé kí ló kàn wọ́n bẹ̀ <laughs> àti ẹ̀dẹ̀ ní BJ mi kì í dá sí nǹkan tí ò kàn mí but if these people mm, mo ń bọ̀ ok ó dàbò orí TikTok náà ti send ẹ̀ sí ó wà nù fóònù ṣe ń rí kẹlẹ́ òbí pẹ́ mi ni o ṣe ti rí àti Yinka ló update ẹ jẹ́ kí n ka fún yín tẹ̀ bá rí ṣe ti rí àti Yinka TNT lẹ́rí bẹ́ẹ̀ ṣẹ́tírí yínká TNT ṣẹ́tírí ẹ jẹ́ kí n ka fún yín kẹgbọ́ àti yínká sọ pé if you don't leave Mercy Aigbe and her husband alone I will shock you all I swear mo mọ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ nǹkan tí mo rí nìyí tí mo fi pe àǹtí yínká àǹtí yínká dẹ̀ sọ statement kan BJ I know you will not record me. I want to play these audios myself. Abiko only I want to play this audio myself, but I want to play some for you. Shengbo, only I want to play some for you. Mercy Kolo VNO. Mo sọ fún pé gbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ ti lèmi ti lọ Not it. fún mi èmi ò kàn wá interested it? i don't do it mo kàn lọ wọnú inbox girl yẹn ẹ pé ẹ béèrè lọ́wọ́ ẹ̀ mi ń parọ́ mọ́yàn mo wọnú inbox ẹ lọ mo ní ṣọfẹ́ jẹ́ ká chauffeur bring it on ṣé ká dá sílẹ̀ ká tún ṣá and she ran away she stopped now ṣẹ́rí nǹkan tá àti Yinka kọ ni ẹ̀ tún wá wo nǹkan tá àti Yinka gbé sínsìn. Hmm ṣe gbọ́ ṣe ti i need a voice changer kákúkú jọ dá orí social media rú kí ẹ lè fi Mercy sílẹ̀ Funsho is out playing victim i don't want to talk too much please ẹ̀yin dá ìmọ̀ genesis ọ̀rọ̀ yìí let sleeping dog lie Funsho you will think these people are supporting you. You will not see anybody. Tó bá jà síta tán. Ṣọlá wọn tó sọ pé crucify Mercy. Àwọn tó sọ ní crucify Funsho. Funsho. You know I came into your inbox. Ṣé ká gbé jáde ẹ jẹ́ kí n lọ wá. Kó má dà pé mò ń parọ́. Mò ń bọ̀. Ẹ jẹ́ lọ wá. Torí ẹ lè sọ pé BJ ń parọ́. Mo mi wá orúkọ ẹ̀ kó má yẹ kó tiẹ̀ ti blọ́ọ̀kì mi kó ti yìn. Mo Eje bo e je lo wa tori e le so pe paro mo inbox e to koko bere yen naa Eba n mi wa oruko e ko sáré mi ko ti yin mo ki lo wa ẹ ní sùúrù mo ń bọ̀ kí ló ń jẹ lórí kíní yán mo ń bọ̀ ní mo lè kó ti lọ kí ló kọ wúmọ lórí kíní fún iṣọ kí ló ń jẹ bó ti rí mo ń báwo ló ṣe kọ́ ah, mo ti rí no ó dàbí fake one ni báwo ló ṣe kọ́ mo ń bọ̀ ok ó kọ́ pọ̀ ni ok ẹ sáré wa ń bọ̀. Ah no, àwọn fake ones mo rí bẹ́ẹ̀. ṣé téèyàn bá block èèyàn ṣé èèyàn ní ẹ̀ nírí ẹ̀yin tẹ́ wà lórí Instagram ṣe ń gbọ́ èèyàn kan ní she is well known in USA Minnesota ok àti àti ẹni ṣé tó bá block èèyàn ok mi nírí ó ti block mi ó ti block mi ó ti block mi mo ń bọ̀ ẹ jẹ́ ń lọ́wọ́ nǹkan kan ẹ ní sùúrù ó dàbí mo screenshot ẹ̀ ẹ jẹ́ ń lọ́wọ́ mo ń ó dàbí pé mo screenshot ẹ̀ mo màá lọ wò ó sí ẹni sùúrù ẹ ṣáà ní sùúrù fún mi ẹ jọ̀ọ́ ẹni sùúrù mo screenshot nǹkan tí mo send sí ń gbà yẹn mo screenshot ẹ ń bọ̀ ń bọ̀ yẹ gbogbo yín ti rí ẹ wò máa post ẹ síta tẹ bá sọ pé mo parọ́ mo ń ẹ ṣáà hold on ṣẹ́yìn tí tiktok kiri aṣíwájú kọ̀ọ̀tọ̀ o ti block me, o ti block me, but mo screenshot kìíní yẹn gbà yẹn ṣẹ́tìrí ẹ jẹ́ kí n ka nǹkan tí mo kọ síbẹ̀ fún yín gbà yẹn mo why are you lying up and down to gain sympathy did Messi ever ìgbà yẹn ló lọ bá lover ṣe ń gbọ́ tó sọ pé ọmọ Mercy ṣe bẹ́ẹ̀ dèjọ́ náà lọ́hùn ó wá lọ sọ fún gist lover pé inú matrimonial home òun lọmọ Mercy ti ṣe bẹ́ẹ̀ ọmọ Mercy dẹ̀ wà ní school school ni Mercy ti lọ bá ọmọ yẹn òun wá sọ pé inú ilé òun ni Mercy ti lọ ṣe birthday ṣe ń gbọ́ mo wá lọ inbox ẹ̀ gist number àtàkì Mercy gan mi ìbá Mercy sọ̀rọ̀ èmi kàn lọ inbox ẹ̀ pé why are you lying up and down to gain sympathy did Messi ever celebrated a son a son's birthday in in your in in her husband's house same way you lied that Messi was your friend and she was not. Why can't you just move on and let peace reign? If not for anything, just for the sake of your children. You know, I know that all you said about Mercy are all lies. Yet you kept running elter skelter just to make Mercy look bad. Ègbé ni fún ẹni tí ègbé and mind you umbo, umbo òun bá jẹ́ kí n Me, you can kí ní yẹn screenshot tán màá post ẹ ẹ má wọrí màá post am talking ẹ jẹ́ kí n wo date tí mo ṣe kí ni mo ń bọ̀ um, ẹ jẹ́ kí n wo gbà yẹn ah, kò gbé date but mo challenge ẹ nsìn mo challenge ẹ ẹni kò sọ ẹni mo sọ pé mo inbox ẹ mo ṣebí gbogbo yín gbọ́ nǹkan tí mo sọ sí ṣebí gbogbo yín rí nǹkan tí mo sọ ẹ gbọ́ nǹkan tí mo sọ ṣé mo lọ bú yẹn mo bú if not for anything for the sake of the children want our updates? Oh ń sọ thank you Oh I say, my fans Mrs. Funsho your children are adults they are grown-ups. Your husband is a Muslim. Let sleeping dog lie. In tó wà lọ́wọ́ àti nǹkan tó bá gbé síta. Fúnṣọ́, àwọn tó support a gan hmm, you go shock. You go shock. Mercy àwọn èèyàn kan ní Mercy ń ṣe pẹ́pẹ́ dem Mercy is a I don't want Mercy f off I don't want to speak with you don't think I want you I'm not talking for Mercy now I am not but I'm ẹ back with me. celebrity ni Mercy Mercy ti show off kí Adéòtí tó lọ fẹ́ Mercy ti ń show off Adéòtí tó lọ fẹ́ Adéòtí fi Mercy ó fi pọ́ọ̀tì ìràwọ̀ ẹni ẹ gbàgbé ẹ̀. Messi is made Messi, ti wà made kó tó mi ìdá Oti náà ta ló máa Oti Messi, fi Adéòtí fi Messi, pọ́ọ̀tì ìrìn àjò ẹ̀ ni mo wá wà wọn tó sọ pé kádéòtí fi Messi, sílẹ̀ kó lè fílẹ̀ ìkókó bẹ́ẹ̀ ni ìkókó bẹ́ẹ̀ ni kó lè ọkùnrin ò fẹ́ liability mọ́ Hey, gẹ́ẹ̀tì nǹkan kan ní ẹ̀yin ọmọlá ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin aládòbọ̀ ìyá àbí kí ló máa ń pè kò sí nǹkan tí wúmọ̀ yẹn lè ṣe ìtúlẹ̀ ọkùnrin ṣe máa ń bi yín pé kí lẹ mú wá sórí tébù what have you got to offer you have nothing to offer You can't bomb bomb bomb bomb. i bọ́m̀bọ́m àtọyọ ilẹ̀ ẹ̀ offer I adéòtí ò lè fi mẹ́sì sílẹ̀ take that i ẹ sọ fúnfún iṣẹ́ ọkọ lọ jókòó ẹ fi See, see, sídìí mélòó ló ń tà Don't èèyàn ti ń bọ́ sí YouTube ó ti ń ṣe gbogbo ẹ̀. Daddy ò ti ní di Mercy kò lè fi Mercy sílẹ̀ fún ṣọ́ get that right. I am not here to support Mercy. I don't mo hate Mercy o but kó dúró sáyé ẹ̀. Ìtòrẹ́ anybody to bá ti ń bá Ìyábọ̀ ṣe kò sí bí ṣe lè sún mo kúkú súnmọ́ náà tẹ́lẹ̀ kò ń ṣọ̀rẹ́ mi. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́ mi? I don't need mercy. Ó dàbí ìgbà tí that ni. Dè ní mi ìbá títí tọ̀rọ̀. Àwọn èèyàn gan pè mí kí n wá títí They need me ó fẹ́ dúpẹ́ o fe dupe mi. Mo ní no I don't she doesn't need to she doesn't need to come and thank me. This is me. But ẹ yẹ kí n sọ fún gbogbo yín lẹ́yìn tẹ́ ẹ sọ pé kọ́yìn kájọ ti fi mẹ́sì sílẹ̀ kó lọ báyàwó ẹ̀yàwó wo. Ṣé mo dún tó fún wa ní Amẹ́ríkà ni? ni fún ṣọ́ Kó ṣé kò ní nǹkan tó ṣẹlẹ̀ ẹnu matrimonial woman in America ni nǹkan tó mi gbọ́ ni mò sọ with evidence ẹ bá yẹ kàn dá síta ẹ ní láìkẹ́ ẹ ní sọ fún ṣọ́ please wọ́n ní Kudi sọ pé ó ń lo jùjú Kudi kò bá má jẹ́wọ́ now. Kudi kò bá má jẹ́wọ́ mo sọ pé mi ní bọ́ anybody but kò bá má jẹ́wọ́ Kudi jùjú wo ni Mercy ni tó bá ní jùjú kò ní fira kò ní fira lé sí Banana Island ọkọ̀ ọlọ́kọ̀ tó ń bu lójoojúmọ́ ló máa dúró tì jùjú wo kí la dí òtí ní mélòó gan ló wà lábẹ́ adé òtí tó fẹ́ fi dómẹ́sì náà ẹ jẹ́ ká sọ̀rọ̀ ká tún ṣàná ẹni ó ń lo jùjú mẹ́sì ò ní fi jùjú kò ní fi mú àwọn ọmọ àti tiẹ̀ ṣoríire adé òtí láwa máa lò sí kí la dí òtí fẹ́ fún kí la dí òtí fẹ́ fún mẹ́sì gan ló hẹ́pù ló hẹ́pù hmm. wo ki la di oti ni meloo gan lo wa labe ade oti to fe fi domesi naa e je ka soro ka tun sana eni on lo juju mercy oni fi juju ko ni fi mu awon omo ati tie soriire ade oti lawa maa lo si ki la di oti fe fun ki la di oti fe fun mesi gan lo hepu lo hepu wo for the sake of the children, Funsho, just stop it. And just stop it. Stop it. Because you won't like it. You won't like it. Kudi, you are not the first wife in your husband's house. You are not the first wife. You are not. Kudi, I am not here to attack you. But let's be very, very sensitive with this case mo ti sọ fún yín Mercy ò ní nǹkan tó fẹ́ fún mi èmi gan ni màá tún fún ẹ gbàgbé ẹ kò ní nǹkan tó fẹ́ fún mi àbí kò yẹ yín Kudi I am not here to rubbish you but please má sọ pé torí fún sọ́jọ́ rẹ kó wá máa ṣe bẹ́ẹ̀ you won't like it tó bá gbé kíní ẹ̀ síta don't push èmi ni mo mọ nǹkan tí mo ti sọ fún àǹtí yín ká òun dẹ̀ láǹtí yín ká ti gbé síta yẹn ó wá voice changer a lot is with Auntie a lot is with Auntie i'm telling you now please A jẹ́ slide A jẹ́ slide if not for anything for the sake of those children Abiko kò Abiko yín you won't like it nǹkan me fetí me gbọ́ <laughs> i just told that Yinka Panti Yinka let me talk i told sister Yinka i said i don't want to talk Me for dá sọ̀rọ̀ ẹ pé mi ò dá sí látijọ́ but just because of àwọn nǹkan big boy. Oh, ó sad That's ìyàwó lé kọ́kọ́ ẹ tó lọ bá in you. but i don't want to talk tó buy yá àti Yinka kò bọ́ta gbogbo wa dẹ̀ fi breakfast. àbí kò yé so màá fi yín sílẹ̀ nsìn um, ẹ jẹ́ ká ok èèyàn kan sọ pé Mercy is flaunting the man ẹ jẹ́ kí n sọ kíníkan fún yín pa ọkùnrin ọkùnrin ló burú jù o ọkùnrin ló burú jù ṣàlàyé pé Mercy ní ẹ máa fẹ́ flaunt máa yẹn gbàtẹ́ ló ń flaunt yẹn ó lè jẹ́ máa yẹn gangan ló sọ pé ẹ ṣe kọ́ mọ́mọ́ ìpò ń fẹ́ mi ni ṣe kọ́ mọ́mọ́ ìpò ń fẹ́ mi ni ẹ gẹ́tẹ̀ ṣáá tí ọkùnrin bá ẹ́ńtà yín tán wàá di dìdìrín ní fúláǹtì adé òtí fún kíni náà mò ń bí yín níṣẹ́ ó lè dájú òtí gangan ló ń sọ fún mẹ́sì ṣé dáadáa ṣé dáadáa mo sọ pé nǹkan tí gbogbo yín ò mọ̀ ó ju ìtẹ̀mọ̀ lọ. àbí kan tí mo sọ yẹ yín ah, ah, ṣáà gbọ́ sórí mẹ́sì ni fulanti ade oti fun kini No, mo n bi yin nise o le daju oti gangan lo n so fun mesi se dada. se daadaa mo so pe nnkan ti gbogbo yin o mo o ju itemo lo abi kan ti mo so ye ah, saa gbo sori mesi ni ṣé àgbọ̀ story Messi. ni Mercy has been made Messi ò ní kankan tó fẹ́ lose tí Mercy bá Mercy tiẹ̀ ní sùnmù má ti Messi ba Messi òtí síta kó lọ bá kọ́dọ̀kọ́dọ̀ Messi has nothing to lose kàkà bẹ́ẹ̀ wo àwọn sugar daddy ẹ̀ wá wọ́n Gabon? Ah. ni lídà kejì mama ma bọ̀ lẹ́yìn ẹ̀ ni na fine girl. mi mọ̀ kan tó ń gọ́ lọ ṣe níbẹ̀ yẹn ah. exactly ta ló mọ adéòtí èmi ò mọ adéòtí gan o wọn kàn sọ pé ń ta cd ní èkó ni o mẹ́sì ló jẹ́ kí n mọ adéòtí èmi ò mọ. ẹ jẹ́ ká máa lọ àǹtí Yínká o ẹ̀yẹn ṣáà hold on please torí mi ò tú yìgì bí n ṣe wà èmi ò tú yìgì àbí kò èèyàn kan sọ pé lè I don't want to talk about Mercy so please let's leave it I don't want to talk about Mercy I'm just here to tell Funsho to stop it even if you want to rubbish Mercy rubbish Mercy leave your husband out of it leave your husband out of it because of I ọmọ yẹn adekas film I jẹjẹjẹ gbẹ kọ ẹ fẹ gbẹ kọ kásì my court? Come, I want to thank my fans. You are thanking your fans for insulting your husband. Many of àwọn tó ń bẹ bú Many of them go. Wọ́n lọ́kọ lé. Ìmí ìyàwó kẹfà ló ń ṣe. Ìmí go òun ló ń bọ́kọ ẹ̀. <laughs> It is well. Anyway, ẹ jẹ́ ká fi yẹn now